وكل بدعة ضلالة وكل ضلالة في النار adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba bákan náà fi ẹ̀mí ìmoore hàn sí ọba tó dá wa látàrí àwọn orí ńláńlá àti ìkẹ́ rẹ̀ ní orí wa atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ọlọ́run bá subhanahu wa ta'ala kó bá mú ìkẹ́ àti ìgẹ̀ náà kó bá mú bá kó bá mú bá gbogbo àwọn sọ̀hábà àti gbogbo àná ní àpapọ̀. ọlọ́run bá subhanahu wa ta'ala ń fọwọ́n al-Qur'an al-Karim ọlọ́run huwa alladhi arsala rasulahu bil-huda wa dinil haqq liyudhhirahu ala dini kullihi wa kafa billahi ọlọ́run bá sùfàánà wa tààlà ó ní òun lòun rán òjíṣẹ́ òun tí í ṣe anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run rán pẹ̀lú ìmọ̀nà ọ̀nà tó tọ́ ló ń gbélé lọ́wọ́ bákan náà wa dinil àti ẹ̀sìn òdodo yìí ti ó fi rán anagba Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí pé gbàtọ́ lọ ní òun fẹ̀sìn lánàbí ọlọ́run wá ròyìn ẹ̀sìn pé wàdí nílẹ̀ hápì ẹ̀sìn òdodo tó yẹ pé òun náà ní tí ọlọ́run tẹ́wọ́ gbà tí ṣe ẹ̀sìn Islam tí ò sẹ́sìn ní ìmọ̀ lẹ́yìn ẹ̀ gbàtọ́ lọ ti fi òdodo tì sí yẹn agbègbè tó bá ti pè lẹ́sìn lẹ́yìn Islam irọ́ ni ó wà ń bẹ̀. Ọlọ́run sọ pé ní inna dina inda Allah ilé Islam èyí tí ń jẹ́sìn lọ́dọ̀ òun Ọlọ́run òun ní Islam òun náà wàá lẹ́sìn òdodo tọ́lọ́run fi rán nàbí. Bákan náà Ọlọ́run ní wàá yẹ ti ṣe ghayra al-Islam dinan ẹni tó bá tún mú nǹkan míì àbí títún wá ẹ̀sìn míì káàkiri kó nà ó máa ṣe yàtọ̀ sí ìsìláàmù aláǹyò kó bá làmì nìrú ọlọ́run láàánú ìgbà lọ́wọ́ ẹ̀ ọwọ́ àfilẹ̀ áàkìrọ̀ ti mí nàìjíríà káàkiri yìí tó bá dọ̀run nínú àwọn ẹni òfò ni ó wà. ilé fi rí ra pé ní ẹ̀sìn òdodo tọ́lọ́run lòun fi rán ànábì òun náà ní ẹ̀sìn ìsìláàmù tí ò sí ẹ̀sìn míì ní ẹ̀yìn rẹ̀ ọlọ́run tẹ̀wọ́ gbà mọ́ ọlọ́run á ní aṣèlè nítorí kíni ìyòbí hírọ̀ owó aládìíní kò lè kò lè bá àgbé ìsìláàmù ga lórí gbogbo àwọn nǹkan mìíràn ṣẹlẹ̀ ẹ̀sìn kí ìsìláàmù lè bá lékè. làfihàn ànábì pẹ̀lẹ́sìn òdodo yìí gbogbo táyé ń pè lẹ́sìn yẹn kí ìsìláàmù lè wá tẹ̀ lórí bàkán wà láfẹ́ káwọn ọmọ kọ́mọ́gbèrí mọ́ ọlọ́ni wákàfà bíllāhi shahīdā ọlọ́run bá tó lẹ́sìn òun ló pẹ́sìn rẹ̀ lódodo òun ló jẹ́rìí sí níbo látún wẹ́rìí lọ́mọ lẹ́yìn ẹ̀rí tọ́lọ́run ọkà fábílá ìṣẹ̀ ìdá ọlọ́run tó lélẹ́rìí fún nǹkan ẹ̀ tó àbájọ yẹn fún sọ pé àìsíláàmù lẹ fi òdodo ẹlòmí lè máa yẹ̀wò pé ẹ ti ń tẹ́ ẹ̀tọ́ rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ ọba tó lẹ́sìn gẹ́gẹ́ òun ló wá jẹ́rìí pé òun jẹ́rìí pé ìsìláàmù náà ló fi ránà bí náà ni ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run ọba àlìkíọ́lá ọba tó yẹ pé ẹ̀sìn òun náà òun ni ọba tí ó ní. bákan náà láàyè mínú alukur'an bọ́nà ṣe sọ bí tá a kà kọjá náà ló sọ ń bẹ̀ pé òun ló rán ànábì pẹ̀lú ọ̀nà máa tẹ̀sìn òdodo kó lè bá àbórí gbogbo tó ń pè lẹ́sìn ọlọ́run wa parí ti bẹ̀ báyìí pé ní wàláwó kárí àlùmùsùlùmí kúrò nù kódà báwọn olóńsà àwọn ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe kódà bí òní dùn mọ́ wọn nínú. ṣáà ìwà aná tó gbédè yìí ìwà ní ìsìláàmù tẹ́ ẹ ṣe yìí orúkọ yìí dùn mọ́ ọ lẹ́nu. àìkútẹ́ bá rí tó ń bá ń fapá jánú lẹ́nu àmọ́ ẹ̀ tó ń ṣe kò sí tó ń fapá jánú kìí ṣe tuntun. ọlọ́run gan tó ti tódodo yìí bá dé o àwọn kan mọ̀ fapá jánú kò ní tù wọn ọlọ́run fi ní wà láwọ́ kárí àlùmọ̀ṣìrìkù nù gbọ́dọ̀ báwọn mọ̀ṣìrìkù àwọn olùmẹ́fọ́ inú wọn ò ní dùn sí. ẹ̀mọ́ bóyá ti rí náà rèé ọlọ́run ti fi ẹ̀sìn rán anábì àwọn ọ̀dọ̀ tó lámú anábì gúnlẹ̀ sí ìlú mọ́ká báyìí bẹ́ẹ̀ náà ní ọ̀tẹ̀ àti képa àti ànígbàfọ́ ní ti mo mọ̀ pé àdáwà tú bẹ́ẹ̀ náà ìsìlám wàṣírík kọ̀díìmọ̀ ìmọ̀ gbogbo ti ìsìláàmù látọ̀dọ̀ àwọn kìfìrí ìyẹn pé kìí ti tuntun. arógún yìí náà lànàbí fèsì láyé ẹ̀ kọ́ wa tó dáyé ànábì kọ́ àwọn ànábì ọlọ́run tó ti ṣíwájú tó ti ṣíwájú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ́ nínú títí wọn. ìyẹn pé ìtọ́lọ́ sọ pé àwọn kìfìrí ò ní gbà àwọn ẹlẹ́bù ò ní gbà tọ́ gbé wá ìsìláàmù. wọ́n fi hàn pé ní ìmọ̀ gbógun tẹ̀sìn látọ̀dọ̀ ọ̀tọ̀ ọlọ́run tó ti pẹ́ ni. ọlọ́run bá sọ́nà wàtàlá sọ fún ẹni sọ́ọ̀tù ìbákọ̀rọ̀ àṣírí tó wà ń jẹ. ọlọ́ni máa yà wá dúlẹ̀ bí iná káfàrú. àwọn akẹfẹ̀rí tẹ́ rí òun. àwọn akẹfẹ̀rí wo torí onírànlẹ́ ni kẹfẹ̀rí. ẹ́ àwọn àfọ́ sọ pé alukúfúrú min látùn wáhídà gbogbo kèfèrí a sì wọ́n sọ pé eh, ìlànà kẹ́nà mẹ́jọ rìn pé ẹ pé ọ̀nà tó ń gbàtọ̀ ó yàtọ̀ síra wọn. ọlọ́run ní wọn ò ní fẹ́ àwọn owó àwọn kèfèrí mí áhálì lìkìfáàbù nígbà fún tíra nu wọn torí pé àwọn nǹkan náà kèfèrí àwọn ń sọ pé àwọn ní tíra náà làwọn Yahudi àti mẹsọrọ nígbà pé wọn kèfèrí tó pé tó wà nù tíra nǹkan náà ń ṣe ètò nǹkan náà ń tẹ̀lé ẹgbẹ́ wọn nú ọ̀rọ̀ ọlọ́run nígbà tó lọ́run fẹ́ pé àìràn kìkì ó gbé látòrí ẹ̀ta fún tíra ní lọ́dọ̀ ọ̀pọ̀ ọlọ́pàá àwa mùsùlùmí lénìí à ń pa fún tíra ta pé yẹ̀wúdí àti nẹ̀fọ́rọ̀ àwọn èèyàn ń pè wọ́n ní kéfèrè wọ́n ní àwọn ẹlẹ́sìn kejì àwọn ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ sọ bí ó ní àwọn kéfèrè ò ní fẹ́ àwọn kéfèrè wo ọlọ́wà ní mí ní áálí lè kéfà àgbẹ̀rẹ́ tá a fún níwèé inú wọn ni kó ó bẹ̀rẹ̀ pé ní kèbèrí làwọn náà wàlá mo ṣiri kírun bákan náà làwọn bẹ́ẹ̀ pé àwọn òtẹ̀ ìtẹ̀yẹ́ tó àgbègbè bọ́ gidi ọkàn lé wọn àmì ìjọlọ́run kó pọ̀ ń ni wọn ní fẹ́ ayò náà sọ́lá aleikum min khairin ní ọ̀rọ̀ bẹ̀kùn títí dáadáa máa jẹ́ tẹ̀yìn mùsùlùmí a lè máa ṣe lójú ayé náà nífẹ̀ẹ́ tí dára kí bá fẹ́ fẹ́ mùsùlùmí ti kò ní tòun a sì máa rí àpẹẹrẹ eléyìí láwùjọ tọba ní mùsùlùmí ó ṣe dáadáa kan láwùjọ kò ní dùn wọn. torí pé wọn ò fẹ́ kí dáadáa wáyé fáwa mùsùlùmí látara ọ̀tẹ̀ tí wọ́n ń bá wa ṣe látara kẹ́nimọ́ ni wọn ètò tiwa ti pẹ́ ni ti tó jáde pé àwọn kan ṣẹlẹ̀ ní àwùjọ wa ń sìn mùsùlùmí. tó lọ gbígbá orókè nínìkan kó tó lọ jẹ́lẹ̀ à ẹ̀ríkọ́ kẹfìrí mọ̀ sí bẹnu àtẹ́lù nǹkan tí òdá náà mọ̀ pé torí kíni torí kó jẹ́ mùsùlùmí torí kíni torí kó dúró tẹ̀sìn rẹ̀ wọn ní fẹ́ kí dáadáa kan ṣẹlẹ̀ sí kọ́lọ̀ ń gbé dáadáa báyìí ọlọ́ni wallahu yakhtassu bi rahmatihi man yasha wọn ti mọ̀ pé ọlọ́run bá mọ̀ ṣàlẹ́sà orí rẹ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run mọ̀ ẹgbẹ́ sọ́dọ̀ ẹni tó bá fẹ́. tó ti dáadáa ibà dọ́dà mùsùlùmí inú òní dùn nínú ti sí àwọn kìfìrí. bákan náà ọlọ́run sọ fún aláàyè mi ọlọ́run wá dákẹ́ sí rúmin alil kitab àti fúta fún tíra tẹ́ ń wò ní ọ̀pọ̀lọpọ̀ wọn ti fẹ́ ń rò ní pé láwùyẹ̀rù dúnà fún mìbádì ìmánìkùn kò fààrọ̀ pé káyí gbọ́n bá lè sọ yí di kèfèrí bíi tàwọn ni lẹ́yìn ìwàlẹ̀ jẹ́ mòmìnì. ìtẹ́ ń wò tó ń wù wọ́n nìyẹn ìyẹn láti mọ́ kọ́ wọn mùsùlùmí tí wọ́n ń gbára ta ìyẹn wọ́n ti kí ní kẹta bọ́ọ̀bá bọ́ọ̀bá compromise dọ́là wọn ní tí ìgbà tó ṣe ọ̀sẹ̀ ìdìyẹn gidi lọ́dọ̀ wọn báwọn. àti pẹ́lédé lẹ́bù ẹlòmíì ẹ mọ̀jà àti kíní káwọn náà mọ̀ mọ̀ pé a mùsùlùmí ti mùsùlùmí ò ìsìláàmù ò ní káta ẹ̀dá àti yẹn ṣùgbọ́n ìwọ́n dúró tẹ̀sí yẹn ìtọ́pọ̀lọpọ̀ mùsùlùmí yìí sọ lẹ́nu pé kátómọ̀ dúró tẹ̀sí káàmọ̀ tọ́ wá lẹ́nu. àyẹ̀wò àwọn ẹ̀sẹ̀ tí ó mọ yáwọn yẹn nínú yọ̀wọ̀n nínú àwọn ẹ̀dẹ̀ níwọ̀n bí kíkọ́ akẹ́kẹ́ ń pa sí ìgbà tínú wọn ó dùn ní kẹ́tọ́ ẹ bá sọ wọn di ẹ bá sọ yín ọlọ́run ní tó ń fẹ́nu kátó yín di kèfèrí fáron hasadan min indi anfusihim wadda kẹsìrù min alì kìtàb la yaruduna kù min ba'di imanikum kuffaran hasadan min indi anfusihim ìyẹn tó ń fẹ́ sọ yín di látara kìíta wọn ni ti torí pé mi náà ó ń já mi náà lọ́kẹ́ pé àwọn kìíní ọ̀nà wọn dà o ṣùgbọ́n èyí dáadáa tó lọ́n ṣe fún wa táwọn ò ní lọ́fẹ́ sọ yín níbi tí wọ́n ọlọ́run ní ní bá di máa tàbá yẹnà láwùmọ̀lá àkókò àwọn ẹ̀mí òdodo tí ẹ̀ sí wọn nìyí. kí lọ́lọ́run fi ṣe lè fún wa ó fẹ́ ká máa ṣe rí èyí tó bá jẹ́ òní òrò ní tí wọn yóò fẹ́ kọ́ sí táwọn ẹ̀sìn ìdánilótò mú pé ọ̀sẹ̀ wọn tó ń fi ìyẹn gidi lọ́dọ̀ ẹ̀ tó bá já látẹwọ́ tó ọ̀bá tí ì ṣe ń tí ń ṣe o. kódà kọ́tìmọ̀ gbára pa fún kọ́tìmọ̀ ìbéèrè pẹ̀lú ẹ̀ yóò kò ní tù ìdúmọ́ àfi tọ́ ọba ṣe tí ó mú wa. sọ eléyìí nínú tọ́nà ọba sùhánù àtàlà tó sọ fún wa ni tó fẹ́ ká mọ ìṣesí àwọn tí wọ́n ṣe mùsùlùmí ìyàfẹ́kọ̀ sí wa. àánú àwọn bó láti mọ bá wọn lò bákan náà bó làá ṣe dúró ti ẹ̀sìn wa. torí pé ogun òdodo àti irọ́ kò lè tán o ètò lè parí ẹ̀ náà ni pé kó nírọ̀ yẹn kó ródòdó fọ́ wọ́n mọ́ra ọlọ́wà sọ́nà wa tara ni àhántó ọ̀la ètò ìbúnẹ̀hùn fáwọn tẹ̀yìn nífẹ̀ẹ́ rèé wọ́lá yóò ìbúnẹ̀kùn àwọn onífẹ̀ẹ́ yìí o ayé àkùrá là ń kà fúnra wa yìí ọlọ́run tó dábọ̀ wa ó mà sí ó mà sí wa kọ́dà yìí ti fojú ẹ̀fẹ́ onífẹ̀ẹ́ rẹ̀ à nífẹ̀ẹ́ yìí o wàtúmínú náà bí kìtàbí kúlì gbogbo tí wàá tọ́lọ́ sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbàgbọ́ àwọn ògbàgbọ́ o àtọ́nà nífẹ̀ẹ́ yìí ẹ bá ní ìṣèlú yìí ànábì ifá ẹlẹ́tẹ̀lé à ẹ bá ní ànábì tí wàá ní àádọ́gbà fún kẹ̀kẹ́ fún ẹ wá sọ pé kó ń gba Muhammad onígbà o ṣùgbọ́n kìí ṣe pé torí tí wọ́n dábí nífẹ̀ẹ́ ẹ̀yíṣà ànábì tí wàá ní torí pé àwa gba gbogbo tíra gbọ́ ẹ sọ fún àwọn pé ìjọ gba Kùránì bẹ́ẹ̀ pé nù gbàgbọ́ ni àwa la gba gbogbo tíra gbọ́ o wáyé sáálà kúkún kọ́ọ́lù àmánà tọ́wọ́ pàdé pàápàá jùlọ mùnẹ́ẹ̀sì nínú àbí náà mùsùlùmí náà tó ẹ̀nà darapọ̀ mọ́ ẹni à ìkẹ́kẹ́ náà lájọ ń ṣe wọ́n ìfà àkálàwù ṣùgbọ́n tó bá lọ tó bí kọ̀rọ̀ fẹ́ pé kó wájú ẹ̀yin mùsùlùmí abdu aleikumule anẹ́mi ramil elgaid ọmọ kẹka kẹka ti bínú pé à àwọn mùsùlùmí yẹn kíníkan nǹkan tí ó dáná wọn tó ń pa wá ọlọ́ni kúl ẹ̀kọ́ fún wọn kẹ́ mú túbí gáìsì kò ẹ̀yà kú lórí ìbínú yìí ò yìí làwọn wà lórí ẹ̀kọ́ sí kéèmì àti ẹ̀kọ́ fún ọmọ lẹ́nìí à ń ṣe bí bàbá náà ń darapọ̀ mọ́ wọn ni. a rí èèyàn tó yẹ kí mùsùlùmí ẹgbẹ́ wa ni tí ìkẹfà tẹ̀ láwùjọ àmùsùlùmí kan ní òmò ẹ̀kú pé àmùsùlùmí ni àwọn náà lálejò àyẹ̀kẹ́ kan ẹ̀yẹ ká tó wọlé. ìtọ́lọ́ sì sọ fún wa ni pé ẹ ń bínú ẹ̀sìn tá a wà àwọn wa nífẹ̀ẹ́ sílẹ̀ o ìta sọ fún ìfẹ́ mú tún bí gẹ́rẹ́ ti kù ẹ̀yà kú lórí ìbínú inú ẹ̀yà bínú kú ni o ìta ó máa dénú. jẹ̀mọ́ ẹ̀ tọ́pọ̀lọpọ̀ wa ń ṣe bẹ́ẹ̀ lénìí ẹlòmíì tó yẹ pé ní ìsìláàmù rẹ̀ àti ìṣẹ̀ṣe ò yàtọ̀ wọn ní wàá sọ pé mọ́tò ìfẹ́ ti kù fún ìjẹ̀bi. ẹlòmíì tó yẹ pé ìlànà rẹ̀ àtàwọn alátẹ̀wọ́ náà yàtọ̀ síra wọn ní wàá sọ pé mọ́tò ìfẹ́ ti kù fáwọn alátẹ̀wọ́. a nífẹ̀ẹ́ sọ pé mọ́tò ìfẹ́ ti kù ṣùgbọ́n ti fi wa yóò mọ ọba àwọn ẹnújẹ ìlú ọbẹ lè bò kòtò bá àwọn kìíní máa tó pọ̀ sí i táwọn ẹni tó ń lọ mọ́ṣáláṣí wọn táwọn ẹdúró tẹsí wọn táwọn ẹmọ bá táwọn ń ṣe ẹgbẹ́ yẹn gan ó tó kóyàn níbànújẹ́ ṣùgbọ́n ká mọ ibira tẹ́ mùsùlùmí mélòó ló gbélé iye mùsùlùmí tó bá ní ìkankan yáǹsì ẹ fẹ́ gbé kínní kan láti mọ rí wọn bẹ́ẹ̀ sẹ́yìn ẹni kẹfẹ́ rí àwọn ọkọ̀ tó mú túbì gẹ́rẹ́ ni yóò sọ fún kẹfẹ́ tó mú túbì gẹ́rẹ́ kún. àyè mùsùlùmí tó pé táwọn alátẹ̀wọ́ bá ṣe lẹ́ẹ̀dì ájọ ọmọ ẹṣẹ́ náà ni ọlọ́sìn fàláyò ìbúnẹkùn àwọn onífẹ̀ẹ́ yín o pàtùmínú nàbí kìtàbí kúlì ẹ̀yin lè gbà pé gbogbo ànábì ọlọ́run gbogbo tíra ọlọ́run ló sọ̀kalẹ̀ àwọn ògbà bẹ́ẹ̀ o àwọn ògbà bẹ́ẹ̀ o ìjọdẹ́ bá ti ń rí kẹtí bá ti ń yin mùsùlùmí kan mẹ́fẹ́ mẹ́wàá bóyá mùsùlùmí yẹn ń compromise fún ọlọ́run ní míì tó bá tó kẹ́yìn àwọn náà gbàgbọ́ orí yín ni o orí yín ni o dáadé mi tẹ̀ láìkí orí yín ni o fàìbà kálàwù tẹ́bà dé kọ̀rọ̀ tán abdu aleikum anani lamina nìkan yìí ike yẹn máa lọ bá wọn jẹ ah mo pàdé wọn ètò lọ mọ́ṣáláṣí wọn àtún ah, dúró tẹ̀sí wọn àtún gbà tiwa. ọlọ́run wa ní kálẹ̀ sọ pé kó mú tó bí ẹ̀ka ṣe láàmú ẹṣin ẹ̀yin ni ẹ bá bínú bínú fún ẹ̀yin lẹ́mọ. inna Allah alimun bi dhati sudur ètò wà lọ́kàn wọn ọlọ́run bá mú ọlọ́run wá ní intem tasikum hasana tí dáadáa bá ń bẹ́ yìí mùsùlùmí tẹ̀sùn uhum yóò mọ̀ bá wọn nú jẹ́ irú àpèjú èké mo sọ lẹ́ẹ̀kan lọ́mọ mùsùlùmí tó tún jẹ́ lẹ́à ló gba irú kẹfẹ́ lágbàáyé ọgbọ́n kí ọkọ ní ń bínú káàkiri orúkọ tí ò dáná ń pè bẹ́ẹ̀ ni dáadáa ni wọ́n mùsùlùmí ló wà ń jẹ yóò mọ bà wọ́n nú jẹ́ ọlọ́run bá ló sọ eléyìí ọlọ́run mọ kẹwọn. wàyí tún síbi kò sẹ̀ yìí à ṣùgbọ́n tá burú bá káwa mùsùlùmí yẹ fọ́rọ̀ òbí ha inú wọn máa dùn inú wọn máa dùn sí. ọlọ́run asọ́nà wa tààlà ó jẹ́ ká èdè sí àwọn ìṣẹ̀lẹ̀ yìí. ọlọ́run wa ní wa ìǹtẹ́sùbìrù ẹ̀yin mùsùlùmí tẹ́ bá ṣe dúró lórí ẹ̀sìn yìí. wàtàtàkù tẹ́ fáyọ̀ ọlọ́run láàyè dúró kò kéèdùn ṣe ìhà wọ́n ń dèdè sí yìí ṣùgbọ́n ìṣẹ́ bá dúró déédé ń rẹ̀ sí yín ètè wọn níwọ̀n rẹ̀ yín ọ̀pọ̀lọpọ̀ gbàlejò wọ́n rìn wá lé ní o nítorí kí ni tó láì dúró déédé wa àmì mùsùlùmí dẹ́tọ́ tó jọ ń ṣe tọ́ba wa ń sọ tí ò dáńpá wa rẹ̀ ló mọ̀ pé ẹni lápá rẹ̀ ni wá mùjẹmùjẹ ni wá lónìí mùsùlùmí náà ní àwa mùsùlùmí náà kẹlẹ̀ kó lè bá yọ wọn ní yóò tó ẹ kó dún wájú ọkọ lọ́nà wo bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ kò ní sọ mùsùlùmí ara ìdúró déédéé wa nu gbogbo àwọn ètò ibi ìjọba ń ṣe ti wa ń wá ń ṣe nìkan má ti dúpá báyìí nílẹ̀ àwọn òṣèlú ló tún wà ń bẹ o níjọ làá kiri oké nílẹ̀ tó wà ń bẹ o ayé kígbe kíkà mọ̀ fi yọ wọn nú ṣùgbọ́n àwọn ò rí bẹ́ẹ̀ tí dáadáa bá ṣẹlẹ̀ sí wa kò ní í dùn mọ́ bákan náà táburú bá ṣẹlẹ̀ ọlọ́ọ̀ni yẹ fúrọ̀ òwò bí ha inú ó dùn sí ìtẹ́sùbẹ̀rù ṣùgbọ́n kọ́ndíṣẹ̀ tọ́lọ́ ń gbà wà ní pé tá a bá ti ṣe ìṣúdù láà compromise àti bẹ́ẹ̀ dá sí wọn ṣùgbọ́n á dúró bọ́lá lórí ká dúró torí pé a ti mọ̀ àti tẹ́ ẹ̀fẹ́ kò ní tẹ́ wọn lọ́rùn bọ́tà tẹ́kù ọlọ́run tẹ́ bá lè fáyọ̀ ọlọ́run tẹ́ dúró bẹ́ẹ̀ tẹ́ kẹ́ dúró bẹ́ẹ̀ sì yín láyà dúró kò kéèdùn ṣe à gbogbo ète wọn gbogbo àbòsí wọn kò ní ràn yín torí pé inna Allaha bima ya'maluna muhit gbogbo tó ń fi òpamọ́ tọ́lọ̀ gbogbo tó ń fi òṣèkínní kò pamọ́ tọ́lọ̀ eléyìí fi hàn pé ní àwa mùsùlùmí a nídìí láti gbẹ̀sìn wáyé bàbá gbóyè tán a nídìí láti dúró déédéé lórí ẹ̀ bàbá láà fẹ́ wáyọ̀ nú àwọn èèyàn kan àlérí ọ̀nà wọn o bàbá yọ̀nà ọ̀run wọn débì kan ọlọ́run jẹ́ tó yà pé kò ní bì tó wọn fẹ́ káàdì kan náà ni wọ́n á dúró láwùjẹ́ náà kà máa káfàrú èyí tí ń gbé kinní nu wọn ó fẹ́ kí wọn náà máa gbé yìí ti ń pàtẹ́wọ́ yìí tí wọ́n bàtà ó fẹ́ kí wọ́n náà kọ́ di lẹ́mù yẹn fàtàkù nùnà sàwà àkẹwàá di sawa. ìgbàlẹ̀ tó lè yọ nínú. bákan náà lọ́nà wà láńtẹ́rù dọ̀ àǹkálí yahudu wà lánàá sọ́rọ́ hátà tẹ̀tẹ́bì àmì látàhùn. àwọn yahudu àti nà sọ́rọ́ èèyàn lè o títí tẹ́yìn òbí tẹ̀lé ìlànà wọn. kul inna inna hudan Allah huwa al-huda wàá sọ fún ọ pé àìmọ̀nà tọ́lọ́ ni ìmọ̀nà àtọ́lọ́run ni mọ̀nà tẹ́ kí ni àti ẹ̀ náà dólé lórí bákan náà ọlọ́run tó ń ṣàlàyé wọn láàyè mí fún wa ọlọ́run ni làtẹ̀jìdánná àṣàdàn náà ti àdáwàtà lílẹ̀ bí na àmọ́nà òyìnbó ọlọ́run tó bá ara wọn fẹ́ ń bá àwa mùsùlùmí tó tàbí òbí tó dàbí àwọn jù ọ̀tàn tí ìsìláàmù lágbára ẹnu mọ́ni ti jẹ́ lágbáyé ti Palestine ẹ̀rí lọ́dún pa mùsùlùmí lọ ọ̀tá tó ní ṣe ìsìlámù lágbára ọlọ́wà ní wàlẹ́bínà àṣírọ́kù àtàwọn ẹlẹ́bùn náà mẹ́bàá mùsùlùmí sọ̀tá torí pé ìsìláàmù tó dé tí mọ́nà rẹ̀ dé tó gbalẹ̀ kò dùn mọ́ wọn nínú. Fàlàtẹ̀jìdá na àkọ́rọ́bà mọ̀ wá jẹta nílẹ̀bí na ámànú, àlẹ̀bí na kọ́ọ̀lù iná na sọ̀rọ̀. Àwọn mẹ́yẹ àwọn ẹ̀nà sọ̀rọ̀ tí wọ́n tún ṣe pẹ́rẹ́ ni. Tẹ́lẹ̀ fi a pé ní Ìsìláàmù yìí àwọn èèyàn ń fi hàn tó pọ̀ látàrí àwọn àníbi ọlọ́wọ́ bá wá. Muhammad sallallahu alayhi wa alihi wa sallam láyé rẹ̀ ti gbogbo àwọn abúláàbì tó jọ ń kú rẹ̀ àwọn àbújáàlì àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn làwọn ò ní gbà ṣùgbọ́n ká náà wà nẹ́bí kọjá nẹ́bí kọ̀ǹpromáìsì ẹ̀dẹ̀ ká nẹ́bí rẹ̀kọ̀gínáìsì táwọn náà ń ṣe àjọ máa ṣe ìbẹ́ lómi ti sọ lẹ́nu bẹ́ẹ̀ àjọ máa ṣe ìbá àjọ ń gbé níbẹ̀ ni àjọ ń gbé kò láti jà àjọ ń gbé kájọ máa ṣe tẹ́lómi sọ Ka recognize la na èyí ló wá méjì méjì pọ̀ ní ọlọ́nù ìsìlámù akèmẹ́rí fi rí ẹ̀là níbi àwọn sọ́mọ̀tàn sọ́nà láyé àníbi òdá wọn lónìí na àwọn condition tó gbá nẹ́bí àlè àtàlẹ̀ Fana wọn náà lò ní àbùdó ìlà ọdọọdún àjọmọ̀ sínú ọlọ́dún kọ̀ọ̀kan tó fi ìtẹ́ lómi yìí pé kí gbogbo ti máa dùn sí nìyẹn o. ànábì ò dá wọn lóhùn látara kọ̀ǹdíṣẹ̀ tọ́jú ànábì lọ́nà mi tó súnmọ́ fún káàtúrú nǹkan tó kúlú yá yọ àlìkàfẹ́rú là á abudu wọ́n sọ abudu o. lẹ́yìn kẹfẹ́ rí ohun tí ẹ̀sẹ̀ mi ò ní ṣe o kí ló fi padà parí ẹ̀ làkùnkí inú kún ọ̀yẹ̀ kì í. èèyàn mélòó ló ń sọ orí mọ́ láàrin wa lébi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ tọ́wọ́n bá bá mùsùlùmí láyé rìkùbù náà fi kún ìláwà làzímà wọn níbi kíta kankan látara síwá látara síwá eh, eh, ní sùtà lọ́nà tí kò dá. tó dọwọ́ kálukú wa ká mọ̀ pé ìsìláàmù nìkan náà lọ́nà gbogbo àwọn ogun tí àwọn èèyàn ń gbé tí ó máa ṣẹlẹ̀ ní kò lè tán ṣùgbọ́n tó kàn án mùsùlùmí rò ọlọ́ni wàá yín tẹ́sílẹ̀ rò ẹ bá ṣe sùúrù ẹ̀dùn olórí ìlànà ẹ̀sìn yín bẹ́ẹ̀ wọn táwọn èèyàn ń sọ orúkọ àwọn èèyàn ti kú tá ń sìn àwọn mi wà lórí social media kò ní fẹ́ tọ́ náà wá tán kò ní fẹ́ pàdébì tán ó dà mí ní ẹ̀sìn lárúbáwá là ń sìn èsì gidi tó gbélé là ń bọ̀ mo sọ bẹ́ẹ̀ tí wọ́n ní àwọn èèyàn yẹn kẹ́mẹ́ bàbú wa ọ̀ afẹ́ dúró déédéé nú ẹ̀sìn ọlọ́run ní ká dúró déédéé nítorí tẹ́ ẹ bá ṣe sùúrù wàtàtàkù pákẹ́tẹ̀ páyọ̀ ọlọ́run láàyè dórúkún kì í dùn ṣe à gbogbo aburú òní ti gini kò ní kàyè kò ní ràn yín ọ̀dọ̀ kálukú wa kájẹ ní tó dúró dídí kọlọmọ sọfánà wa tààlà kò sàmì wa. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ìyẹn ló ṣe ọlọ́run ẹ̀rẹ́ kó gba kápáyà ọlọ́run káwọn pé ọ̀dọ́ náà bá sùpánù àtàlà náà ni a padà sí. bákan náà a ti mọ̀ pé ọlọ́ba sùfánà wa tààlà ló dá wa òun náà ni ó yẹ ẹ̀sìn àtìlà fún wa èyí tó fi ránà bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ti ṣe ẹ̀sìn Islam káàrò pé ẹ̀sìn Islam yìí òun náà ni ẹ̀sìn tọ́lọ́wọ́ tẹ́wọ́ òun tẹ́wọ́ ẹ̀sìn míì ìgbà tọ́lọ́wọ́ wa tó rè fún Islam tó fi kẹrẹ̀ sí ẹ báyìí àwọn tí wọ́n ń lò lànà ní òní fẹ́ gbogbo dára tí máa tẹ̀lé sí Islam ìyẹn lọ́n fi sọ pé ẹ̀sìn yìí ni ó lékè o wàláwó kárí alùmọ̀ṣìlì kò kó rà nǹkan ò gbà wọ́n máa fẹ́ dínà rẹ̀ torí pé kí ni torí pé hàn fódodo torí pé kí ni ìsìláàmù ti ń pàlànà tí wọ́n rún gbogbo opportunity tó bá wá rí wọ́n máa fi gbogbo ti ìsìláàmù gbogbo agbára tó bá ní wọ́n máa lò ó láti wọ́n fi pákó Islam bákan náà tí dáadáa bá ṣẹlẹ̀ sí wa ọlọ́ni kò ní dùn mọ́ wọn nínú aburú náà wá fún wa ní ẹlẹ́mọ̀ nígbà mi dáadáa bá ṣẹlẹ̀ ẹ̀kọ́ mùsùlùmí ni wọ́n máa dọwọ́ mú lábùkún bá ṣẹlẹ̀ láwọn ẹlẹ́mọ̀ Islam so eléyìí ní tí ò bá mu ni àwa mùsùlùmí àwọn mùnẹ́fìkì náà wà pọnú wa ẹgbẹ́ sèyí sọ̀hún ni wọ́n àtàwọn aláìdúró déédéé nínú ẹ̀sìn àwọn náà máa jágbóde ìgbà fáwọn kìfìrí ń gbà mí ẹ ò ṣẹ̀ka ń sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ tó lọ sọ́sẹ̀ yìí nílùú Ìbàdàn ẹ hàn rẹ̀ tí tí ètè mùsùlùmí ló pera rẹ̀ kí ni gbadata fáwọn ta ni àwọn eléwu. àwọn nǹkan tó kílẹ̀ tó fojú hàn tó yẹ pé ní táwa mùsùlùmí táwa bá ṣe àyìn ó dìde kíní wọ́n ti gbé ìdí e. òtó bá nǹkan tá àmì tó ṣe ti hàn mùsùlùmí ní o. ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ní kí a ti wọn àyìn ó máa gbára ta fún wọn àtẹni tó pera rẹ̀ mùsùlùmí náà pé láà mùsùlùmí náà wàhálà wa ti pọ̀ jù ìrẹ́ láti jù ní wá. tó jẹ́ pé ní ọ̀rọ̀ ò bẹ́ẹ̀ nítorí kíni nítorí pé ká lè bá yọ wọn nínú ẹ̀ àwọn tó ń ṣe lé alábòsí ni wọn nínú ẹ̀sìn ọlọ́run bá subhanahu wa ta'ala ń fún wa nínú al-Qur'an al ní. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا أهؤلاء أهدا من المؤمنين من الذين آمنوا سبيلا ọlọ́run láwọn kan àfúntira àwọn yahudi àti ẹ̀sọ́ra lè wà ń bẹ̀. bákan náà àwọn mùnáfíkí rán àwọn mùsùlùmí wọ́n wà ń bẹ̀. sáà sì tún gba àlìjíbìtì wà tọ̀gùtù gbọ́ wọ́n tún gba nǹkan gbọ́ lẹ́yìn islam tó náà bẹ́ẹ̀ wàyàkùlùnà lílẹ̀dínà káfàrù ìbí ìdènà ọba kẹfẹ́ ile inú wọn pé àwùlá àdámínà a àmọ̀nù tẹ̀lé làkà ẹ̀yìn kẹrẹ ẹ̀ta àjẹ mùsùlùmí lọ ẹ̀yìn sara kàtàkì tí lọ sọ fún àmì ìtì ìdè mùsùlùmí bẹ́ẹ̀. irun wọn pọ̀ nínú àwa mùsùlùmí nínú. látara ayé ni àwa mùsùlùmí náà kí la mọ́ṣáláṣí la wá yìí kálukú wa ní ọ̀rọ̀ ni. nígbà tí nǹkan ṣẹlẹ̀ dá ìtẹ̀ ṣẹlẹ̀ bí mùsùlùmí tó pẹ́ láwọn ọ̀rọ̀ pé wọ́n yàtọ̀ máa ń títí mọ̀ tó máa ń blọ́ọ̀kì ọ̀nà nǹkan ká ni wọ́n mọ̀ ṣe mọ́ bí wọ́n torí ẹ̀ nẹ́bi ṣe kíni nẹ́bi ṣàìdá fẹ́ tó ṣàìdá fún tó ń bò ló ti jọra wọn. lẹ́yìn náà sọ̀sọ̀ yìí lánàá àtijọ́ ìta nígbà tó lè dé ní ẹnẹ́mú yẹn kan wọ́n ṣé iye tó ẹ̀kọ́ ọ̀sọ́ lásìkò ònu àbọ̀ fẹ́ gbarata fún àwọn aláìda yìí bó ló ṣe jọra wọn táwọn apáyàn ní ọmọ ẹnìkan bá ti mọ́lé ní tí mùsùlùmí bá ṣe rú ẹ̀gẹ̀rẹ̀ alòbìnrin tó ṣe òdà òbìnrin tó ṣẹlẹ̀ lásìkò yìí láti wá máa wá àwọn àwáwí fáwọn tí wọn ò ní ẹ̀tọ́ àwáwí kẹ̀kẹ́ tó yẹ pé bá a bá dé lánàá gan sínú òfin gan tí ò bá mu náà ni yẹn máa wá ibi tá àmùsùlùmí yẹn kù sí pé bóyá àmùsùlùmí náà láfa bóyá àmùsùlùmí náà lè ká ṣe báyìí fún fún wọn táwa náà ṣe irú ìjọba ẹ̀ ò ta so àwọn kẹfìrí ò ní jáwọ́ láti máa fìnira kàn wá báà ní ká dúró déédéé ọlọ́run subhanahu wa ta'ala ó ní làtògùnláwùnà bí àmúhálìkùn wà àǹfọ̀sẹ̀kùn ọlọ́run ní àádọ́yìn wò látara dúkìá tẹ́ ní bákan látara ara yín. هذا wò wàlá tasma'unna mina alladhina utul kitaba min qablikum wa mina alladhina ashraku asan kathira ọlọ́ni ẹ máa rí àwọn ìnira abọ́dùn ata fún tíra tíwájú yìí a máa rí nira ìnira ilẹ̀ lórí ìfẹ́ pátápátá tó fi fẹ́ yọ wọn nínú ìdíkùrá ní sọ yóò tẹ̀lé ọ̀lérí wọn yọ nínú ọlọ́ni ẹ máa rí nira lọ́dọ̀ àwọn ta fún tíra tíwájú yìí náà. ìyẹn mọ̀ kó làwọn ojú kékeré wọn bẹnu àtẹ́lù wa kí wọn pè á tó lórúkọ tí ò da ìnira náà nì. èèwọ̀ àfàwọn nìkan fàmínà lẹ́bí náà aṣọ́ọ̀kù ẹ̀bùn máa rí lọ́dọ̀ àwọn ta ni àwọn ẹlẹ́bọ náà ìnira wa ni ọlọ́ni asan kẹfì rọ̀ ìnira tó pọ̀ ara ìnira ẹ̀ náà ni lọ́sàn-án ẹni ká mọ̀ jáde ẹni ká mọ̀ rìn ara ìnira kẹ́ni yẹn mùsùlùmí wàá níwòye pé ah, níjọ́ la mú tó kéèyàn máa rìn kọ́ mọ́ jáde mọ̀tìmìlú rẹ̀ kẹ́ ìlànà wọn ni ìyẹn káwọn náà ṣe kíní kan ìbá náà máa ń búlọ́ọ̀kù wọn lójoojúmọ́ ló ṣe jọra wọn. bàbá mẹ́rin tó jáde òun láì ní pé bóyá ìjọba ni wọ́n wọ́n sì wáá jáde àkàn fún o. àwa ní sọ̀rọ̀ yàrá mọ́ ìgbẹ́ni ibùsùn mi wà wọn àmì sọ pé ní nọ́ọ̀tì nígbà ẹ̀ka bá ṣe kí ni màá náà pààyàn kan àwọn ilé ìrẹ̀mọ̀ bá tiẹ̀ pa ẹlòmíjẹ ìdè mọ́ túlé ayé rẹ̀ ṣe ni ṣé tó pààyàn náà ti bá yìn ni àbẹ́bí ló kọ́ ní tó ṣùgbọ́n láti fi yọ wọn nínú mùsùlùmí mi tọ́ ìwọ̀n pé àti ah, mùsùlùmí wọ́n ti pera rẹ̀ kódà àfààní tó tún sọ lọ́rọ̀ báyìí náà wọ̀n mí. ṣé tẹ bá yọ wọn nínú ìtọ́lọ́nu gbogbo kan máa dẹnu àtẹ́lù adé àwọn ẹ̀rí ìlàlọ́rọ̀ wọn tó pọ́ lọ́run ló sọ bẹ́ẹ̀. ìtọ́lọ́ wa fi parí ááyà ẹ̀kan náà wa fi parí eléyìí náà ọlọ́ni wà ń tẹ́sí bìrù gbọ́dọ̀ ìbálẹ̀ lè sùúrù kérékèké lọ́wọ́ bá wọn kérékèké mọ̀ wáyọ̀ nù wọn ká ṣe sùúrù ní lórí kíni lórí ibà gbé dání. pọ̀tàtàkù kẹsì fáyọ̀ ọlọ́run fa iná báyìí kàmínà azùn owó ìyẹn gẹ́ni tọ́lọ́ fẹ́ ìfẹ́fẹ́ jẹun àmọ̀ pé àbòsùn mi tó dúró déédéé kò lè dé máa ń ṣe bẹ́ẹ̀ nínú ìhà ìbádé èdè tá làwọn ayọ̀nù wọn ìka máa sọ̀rọ̀ sáwà mùsùlùmí ẹgbẹ́ wa yòókù láti máa wáyọ̀nù kèfèrí ìbẹ̀ o kánà wa bẹ̀rù ọlọ́run ká ọlọ́run nígbà tó wá rí bẹ́ẹ̀ táwọn pọ́tà wa ni wọ́n kánà máa dúró sábà bí ntọ́ tó fi wọlé tí wa lára ẹni ọlọ́run àfààní wa tààlà ó ní wà látàṣókò lẹ́sìn ẹ̀dẹ̀ ó lẹ́mi dúnìlá àwọn tó ń sin nǹkan lẹ́yìn tọ́lọ́ ẹ̀ mọ̀ bú wọn ẹ̀lẹ́ kọ̀ndẹ́mù ẹbọ ẹmọ́ni wọ́n ti ẹmọ́ máa ṣe ní kan ló ti fàyẹ̀súbù láha torí pé ní ó padà bú ọlọ́run ti wá náà ọ̀tá ni wọ́n rẹ́ tí wọ́n tẹ́lẹ̀ ń bu ọlọ́run á ti wá ní ti kọjá là dèdè èrè ẹ̀yìn mi láì ní mọ̀ nípa tí wọ́n ń sọ ọlọ́run ní ká má takò lànà tí ò dá ṣùgbọ́n sábà ń bú wọn direct àwọn padà wá máa bú ọlọ́run kò sẹ́ni tí ara rẹ̀ n'ifu máa sọ tó bá ń pọ́nọ́ gidi ẹ pọ́ léèrè ṣùgbọ́n eléyìí ò wá ní ká tó gbọ́ yé pé ká má tako ohun tí ò dá ṣùgbọ́n yẹn gẹ́gẹ́ pé wọn àwọn aláìkọ́ wọn kò lókínní kan á kú ọlọ́run wọn máa lẹ́bọ̀ ò dá ẹ̀ ọlọ́run yìí pé kò dá ọlọ́run ní ká fi tàwa tẹ́lẹ̀ àfọ́mọ́ni ẹ̀sẹ̀ ó débi tí ó débi àti ìsìn bọ̀tún ní zelil ẹ tó bá wà lórí yìí yóò máa rí yìí ń bẹ̀ ẹ tó pé òun fẹ́ yẹpẹrẹ ara òun náà ni yóò yẹpẹrẹ ara rẹ̀ jẹ́wò náà ni ẹ̀sìn fọ́ta sí ni o ẹ̀sìn fọ́ta sí ni o mọ́tò rí pé òun wáyọ̀ náà àwọn ọ̀sẹ̀kọ́ máa bú islam kọ́ máa gbé ẹ̀sìn tí wọ́n wọlé kọ́ máa fi àìdá kan islam tó bá ṣe bẹ́ẹ̀ ìwà mùnẹ́fìkì lò lẹ́yìn náà àwọn tó ń wá yọnu ọ̀nà yọnu ọlọ́tí tá a ṣe àti tó o bá lọ kó sínú tí wọ́n ń ṣe. ìyá bó lè sọ ábí ìsìlámúlẹ̀ tí wàá lọ kó sínú nǹkan míì àpàdé àti aburú ńláńlá nìyẹn ọlọ́mọdé tẹ̀lẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa. bákan náà gbogbo tó wá kàn wá ká mọ̀ pé inú orin iṣẹ́ tá a mọ̀ dání òun náà ní tọ́lọ́ sùúrù lórí kíni alàpọ̀ àti láà lórí pàfẹ́ sílọ́ lórí ìsìnlọ́ yàn yẹn oríṣiríṣi kan náà sọ pa wa ẹ́ a ṣe sùúrù lórí pàfẹ́ sílọ́ wàhálà máa fi yàtì láà a ṣe sùúrù lórí ṣíṣe lọ́hùn àníṣe lọ́hùn káyọ̀ máa jẹ rìbá ìwọ ní bá wọn jẹ ìsìláàmù kọ́ wa bẹ́ẹ̀ ká máa mutí ìwọ ò ní bá wọn mú wọ́n ṣe sùúrù bákan náà wàhálà àkèdárè láìlì mọ̀ọ́límọ̀ àtàwọn nǹkan tó lọ́wọ́ bá kọ́ pé bó ṣe rí inú tí ó sì ní wá lára a fi sùúrù gbé ọlọ́run tá a bá ṣe bẹ́ẹ̀ tá a dúró tẹ̀sìn wa bákan náà wàtàtàkù tá a ti páyọ̀ ọlọ́run bó la ti páyọ̀ ọlọ́run òun náà ni pé ìdùnnú ti fáálẹ̀ àwọn amírùnlá àmọ̀tẹ̀ láṣẹ ọlọ́run àti ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ fẹ́ tẹ̀lé wọn lé ìyẹn náà lágbára rẹ ní ibi ń kára díẹ̀ lórí àpéwé wọn lẹ́nu ọ̀rọ̀ mélòó ni wọ́n mélòó làwọn tí wọ́n ń gbé nǹkan tó níta mélòó ni wọ́n ń lu yìí tó wá gbalẹ̀ káàkiri ti tí mùsùlùmí náà wà fẹ́ mọ tí ó ṣe mọ́ ẹ̀rọ ti ń bú wa wọ́n ti pọ̀ lọ́sí ìdìbò kí mélòó ni wọ́n bọ̀tí látara ìdúró déédéé wa ọ̀rọ̀ wọn mọ̀ tàǹgbà ni ètò wọn fẹ́ máa ṣe mọ́ ala ọlọ́run ní tẹ bá ti sùúrù ọ̀tà tákù tápá ọlọ́run yẹ pé bí bífáìlì àwọn amídìlá sábà ń tẹ̀ láti ọlọ́run bákan náà wọ̀ntì á ànàwà ìhì ìtọ́lọ̀ òfẹ́ tá à ń jìnà sí ọlọ́run ní láyà dóró kan kẹ́ẹ̀dùn mú ṣe àgbogbo èdè gbogbo ìwíkú ìtẹ́wọ́n pa wa máa ní àti ah, ẹni léwu torí pé ọlọ́run ó fún wa lágbára lórí wọn ẹ̀rù jẹ̀jẹ̀ ò bá wọn ṣùgbọ́n ibi tọ́rọ̀ wà rèé ìfáyọ̀ ọlọ́run mélòó ló wà lára kálukú wa ní kálukú mọ̀ yẹra rẹ̀ bákan náà wọ́n láti fi sùúrù láti dúró tó ọlọ́run mùsùlùmí ta bá lófin ọlọ́run káàtà sì ní afẹ́ lágbára lórílẹ̀ náà nìyẹn sábà wọn rẹ̀ lọ́dọ̀ àwọn tìbí tọ́jọ́ ta wà yìí ìdúró déédéé ni àdúró déédéé nú ẹ̀sìn ọlọ́ni iná lànà ń sùn rúṣù lànà ọlọ́run sàdéhùn pé òun máa ra àwọn òjíṣẹ́ òun lọ́wọ́ wàlẹ́bínà ámànù àtàwọn olùpáyọ̀ àwọn olùgbàgbọ́ òdodo fèlìṣàyà ti dúnìyà ilé ayé bí gbogbo nǹkan ètè tó bá ti fún òní kò ní mú ìsọkúsọ tó bá sọ kò ní ràn wọ́n bákan náà wàyáwó mọ̀ yàkó mọ̀lẹ̀ àṣàd àti tó bá dọ̀rùn ọlọ́run ní àwọn tán nígbàgbọ́ òdodo òdòwò kálukú wa jẹmọ́ kálékún nígbàgbọ́ kálékún nípa ayọ̀ ọlọ́run kálékún ní tẹ̀lé tọlọ́run bákan náà ìtọ́lọ́run bá sọ́nà wa tààlà tí ò fẹ́ ká jìnà sí bákan náà àwọn ìyàbá rí nira tí bá ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn kìfìrí wa ká má jẹ́ kí akọ́lẹ̀ máa sọ̀rọ̀ sọkúsọ akórinú ṣáà ẹ̀rí àmì ènìyàn náà ti sùn láàbù kó ẹkú ẹrí tẹ́lẹ̀ wọ́n ti fò fẹ́ǹsì àwọn ńlá ni ń gbá dìfẹ́ǹsì fún wọn pé ẹ̀ ànígbà pé ẹ̀ wọ́n da wọn lóhùn kódà yóò tún wọn tó àyà yóò sì tú bá mi kí wọ́n náà máa mọ ìyẹra rẹ̀ òkè èyí tó ń sọ yóò rí báyìí ní òbí bẹ́ẹ̀ tó tọ́ pé kò ní sí nìkan wọ́n jẹ́ òun rẹ̀ o ètò àwọn ọ̀tá ẹ̀sìn ni ara ogun tó ń jà wá ń sìn ara ogun oríṣiríṣi ni ara ẹlẹ́nìyẹn ọ̀tá bá dúró déédéé ọlọ́wà sùpánù àtàlà ní kò sí ìkẹ̀kẹ́ tó ṣe wá ọlọ́wà sùpánù àtàlà mọ́tà sànú ẹnì kọ̀ọ̀kan wa kó mú adó lórí òdodo gbogbo àwọn ìnira ìfaburúkan ní ẹnu ní ti ọ̀rọ̀ ní ti àwọn oríṣiríṣi ète ní tí wọ́n látọ̀dá àwọn sásìlá kọ́lọ́mọ́jì ẹnì kọ̀ọ̀kan wa abẹ́nu wa sọ́nà wa sálá kó yọnu sí wa láyé kó yọnu sí wa lọ́jọ́ ọ̀gbìn àkíyàmù kó ṣe wa ní ọmọ àlùjẹ́nà kó ṣe wa lọ́mọ náà وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين